ẹ wò ó gbogbo èèyàn ọmọ nàìjíríà jákèjádò àgbáyé ẹ wá gbọ́ tuntun báyìí tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí ah alhaji oríyọmí hamzat wọ́n ti wá gbé wọn báyìí o láti FIB làbújá kódà bá a ti ń sọ yìí ẹ wò ó mọ́tò wọn nu àwọn ni wọ́n wà nínú ọkọ̀ mọ́zù mọ́zù ash kọlọ̀ yẹn wọ́n ti ń gbé wọn lọ nu o wọ́n ti ń gbé wọn lọ báyìí o wọ́n ti ń gbé wọn lọ o wọ́n ti ń gbé wọn lọ o ojú ọ̀nà airport láwà nílùú èkó láti ìlú ìbàdàn la ti ń bọ̀ wá la ti ń tẹ̀lé wọn bọ̀ ní SIB ti Ọ̀yọ́ state ló invite wọn tí wọ́n dẹ̀ fà wọ́n lé FIB lọ́wọ́ Federal Intelligence Bureau ni wọ́n fà wọ́n lé wọn lọ́wọ́ o kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló fà á wọ́n ní kí ló dé tó fi dá sí ọ̀rọ̀ Timothy Adégòkè èyí tí ó pàdé ikú òjijì ní ilé ìtura Adédoyin ìdí nu o tí wọ́n fi wá gbọ́n pé kí ló dé kí ló kàn nínú ọ̀rọ̀ Timothy kí ló kàn nínú ọ̀rọ̀ Adédoyin ah, ah. ọmọ tó kú ó ti kú wípé Oríyọmí Hamzat náà ló tú gbogbo ohun tí ò yẹ kó máa tú gbogbo ohun tí ò yẹ kó máa sọ tí wọ́n fẹ́ bò gbogbo ẹ̀ pátá náà ní Oríyọmí Hamzat ló tú o wọ́n ti wá gbé wọn tẹ́ ẹ̀ bá sì gbàgbé ní oṣù mélòó náà ni Adédoyin ló pe Oríyọmí Hamzat lẹ́jọ́ ní court two nílùú Ilé-Ifẹ̀ tá a sì lọ bẹ̀ tí agbẹjọ́rò wa náà lọ tí wọ́n sì dá ẹjọ́ ọ̀hún nù ẹjọ́ tí wọ́n ti dànù nílé ẹjọ́ kí ló tún dé kí ló fà á tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n tún fi wá gbé Oríyọmí Hamzat lápá ìyáká wọ́n ti wá gbé o bá a ti ń sọ yìí ojú ọ̀nà airport la wà ọkọ̀ wọn mo fi hàn yín tó ti ṣáájú yẹn ọkọ̀ wọn ni mo fi hàn yín tó ti ṣáájú yẹn nínú mọ́zù ni wọ́n gbé hàn sí ash colour gbogbo ẹ̀yin alágbára ayé tó jẹ́ pé ǹdí òdodo lẹ́yìn wà tí ẹ̀sìn bí kí ìyá jẹ ọmọ ọlọ́mọ tẹ̀sí níbi kí nǹkan ó bàjẹ́ ẹ jọ̀ọ́ o ẹ tètè máa bá a ṣí ara ẹ̀ ẹ máa pe àwọn tọ́rọ̀ kàn ẹ máa pè wọ́n lé sí ọlọ́pàá kí ló dé kí ló fà á bẹ́ẹ̀ sì rèé ọ̀rọ̀ sì wà nílé ẹjọ́ wọ́n sì ń ṣẹjọ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Timothy àti Adédoyin ẹjọ́ wà lórí ẹ kí ló fà á tí wọ́n tún fi wá gbé Oríyọmí Hamzat lápá ìyáká o àmọ́ o àmọ́ o àsìmọ́ ohun tó dé o wọ́n ti wá gbé wọn báyìí o ọkọ̀ wọn ló ń lọ wájú yẹn wọ́n ti wá gbé wọn o ojú ọ̀nà airport là ń lọ báyìí ẹ máa bá wa ṣíà rẹ̀ ẹ máa bá wa ṣíà rẹ̀ lógúnlógún ẹ máa ṣíà rẹ̀ ẹ máa bá wa ṣíà rẹ̀ ọ̀rọ̀ Timothy Chadat accountant tí wọ́n ní ó kú sílé ìtura Adédoyin ní Mòró nílùú Ilé-Ifẹ̀ tí Oríyọmí Hamzat tá a mọ̀ gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó sì tẹ́wọ́ gbà á tẹ́jọ́ ọ̀hún sì ń lọ bó ti tọ́ àti bó ṣe yẹ nínú ẹjọ́ ọ̀hún ni Adédoyin ló ti lọ sílé ẹjọ́ pé Oríyọmí Hamzat gangan ó pè é lẹ́jọ́ tá a sì lọ ilé ẹjọ́ ọ̀hún tílé ẹjọ́ sì dá ẹjọ́ ọ̀hún nù tíketíke àmọ́ tó dé o àmọ́ tó ṣẹlẹ̀ báyìí o tí wọ́n tún fi wá gbé e àmọ́ tó ṣẹlẹ̀ o wọ́n ti wá gbé Yomi Hamzat báyìí o àwọn SIB nílùú Ìbàdàn àwọn ni wọ́n invite wọn tí wọ́n sì fà wọ́n lé FIB lọ́wọ́ Federal Intelligence Bureau hmm. tí wọ́n fà á lé wọn lọ́wọ́ o inú airport là ń wọ̀ lọ yìí o inú airport là ń wọ̀ lọ yìí o a ti wà nínú airport báyìí o a ti wà ní airport báyìí o wọ́n ti gbé e lọ o ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa share rẹ̀ ẹ jọ gbogbo ẹ̀yin tí ó yẹ ẹ̀yin tọ́rọ̀ kàn gbogbo ẹ̀yin alágbára jákèjádò àgbáyé ẹ rí a ti wà ní airport báyìí o a ti wà ní airport o nínú airport làwa wà yìí o wọ́n ti gbé Yẹmí Amzat lọ o àwọn FIB F. IB nílùú Àbújá ni wọ́n ti wá invite wọn lọ́n ti wá gbé wọn lápá ìyáká láàárọ̀ yìí o wọ́n ti wá gbé wọn o lórí kíni lórí ọ̀rọ̀ Timothy lórí ọ̀rọ̀ Timothy lórí ọ̀rọ̀ Timothy mà ní gbogbo yín lẹ sì mọ ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Timothy tó ní ṣe pẹ̀lú Adédoyin ìdí nìyẹn tó fi wá invite Oríyọmí o tí wọ́n fi wá gbé o wọ́n ti gbé lọ Àbújá báyìí o wọ́n ti gbé lọ o ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa pe àwọn tó jẹ́ pé ìdí òdodo wọn wà àwọn tó jẹ́ pé wọn ò sí níbi kó bàjẹ́ àwọn tó jẹ́ pé gbogbo ìlàkàkà bí wọ́n ṣe lágbára tó bí wọ́n ṣe nífọ̀n léèkánná tó ibi dáadáa náà ni wọ́n wà ẹ bá wa pè wọ́n o kí wọ́n bá wa pé léṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n bá wa pé àwọn FIB kí ló dé tí wọ́n fi wá gbé Yẹmí Amzat lápá ìyáka kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé ká má sọ̀rọ̀ mọ́ ni ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ o airport làwà yìí o nílùú èkó airport làwà yìí o airport làwà yìí o wọ́n ti gbé e lọ o wọ́n ti gbé Yẹmí Amzat lọ o wọ́n ti gbé e lọ o. bẹ́ẹ̀ ni kẹ́ ẹ lè mọ̀ pé airport láwa yìí kẹ́ ẹ lè mọ̀ pé airport láwa yìí. Ah ó lágbára o ó lágbára o ó lágbára o ó lágbára o lórí ọ̀rọ̀ Timothy ni o lórí ọ̀rọ̀ Adédoyin ni o ni wọ́n fi wá gbé Oríyọmí Hamzat o wọ́n ti wá gbé lọ báyìí o wọ́n ti gbé lọ Àbújá o wọ́n ti gbé lọ Àbújá o wọ́n wá gbé lápá ìyáká ni o wọ́n wá gbé lápá ìyáká ni o wọ́n wá gbé lápá yàká ni o ẹ bá wa ṣí ààrẹ o ẹ bá wa ṣí ààrẹ lógúnlógún ẹ bá wa ṣí ààrẹ lọ́gbọ̀n lọ́gbọ̀n o àmọ́ ohun tó dé àmọ́ ohun tó ṣẹlẹ̀ o àà ní kí lóye tó sọ̀rọ̀ kí ló sọ̀rọ̀ sí ńlọ́fàá o ẹ má bá ṣí ààrẹ o. tó ọ̀rọ̀ tí wọlé ni. yes nǹkan kan ò ṣe tó fi lọ o nǹkan kan ò ṣe o wọ́n ti wá gbé Yẹmí Amzat báyìí o àwọn FIB láti ìlú Àbújá ni wọ́n ti wá gbé lápá ìyáká o SIB tìpínlẹ̀ Ọ̀yọ́ ló invite ẹ̀ tó ń sì fa Oríyọmí Hamzat ọ̀fà lé FIB tìlú Àbújá lọ́wọ́ wọ́n ní kí ló kàn án kí ló dá sọ̀rọ̀ Adédoyin sí kí ló kàn án kí ló dá sọ̀rọ̀ Timothy sí àbí bísọ̀mọ̀ ìyá rẹ̀ ní Timothy ni kí kan kàn án tó fi ń sọ ọ̀rọ̀ ni o. ẹ ṣé o ẹ má bá wa share ẹ má bá wa share ẹ má bá wa share thank you so much ẹ ṣé o.